الكتاب قبل عشرة ذي وهذا اليوم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له المعقول في الحرم والإثم وأشهد أن محمدا عبده ورسوله رغب في اغتنام خيرات هذه الأيام صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون من إبراهيم الخليل عليه الصلاة والسلام بذبح بذبح إسماعيل وكيف أنعم الله عليه يقول الله تبارك وتعالى مخبرا عنه وقال إني ذاهب إلى ربي سيحيين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه الساعي قال يا بني إني أرى في المنام أني أصطحب فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وسلم للجبين وناديناك يا إبراهيم قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وقديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المحسنين أبو الله ọlọ́run tí ó fún àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ tó ti dà yé ní àjùlọ nínú gbogbo ọjọ́ ayé ó tún wá fún ọjọ́ òde tí ti ọjọ́ nínú ọdún ìjà ọdún fún yẹn náà ní àjùlọ tó yàtọ̀ fọdọ̀ ọlọ́run fúnra ọlọ́run ní wọ́n ṣàfàyè wáyéwájú ṣàfẹ́ ọlọ́run fi ọjọ́ ilé yàtọ̀ wáyéwájú àti yẹ́wò àárọ̀ ọjọ́ àná mọ̀ ń jẹ́rìí pé kò sẹ́ni mọ́lẹ́kọ̀ọ́ tó jọ tó dára àti ọlọ́run ọ̀fẹ́ tó ní ọlọ́run yìí kò sí ronú ọlọ́run ọba yìí òun lọ bá táwọn ẹni tí wọ́n wà ní ilẹ̀ Saudi ń lọ́wọ́lọ́wọ́ ẹ̀ hajj tí wọ́n ṣe àtàwọn táwọn ní ìlú wọn làwọn ẹ̀ fẹ́ràn wa mo ti jẹ́rìí ká lọ ọ̀sán mẹ́ta ojúṣe ọlọ́run ọba ní ìfẹ́ rúdùn rẹ ni anabi sallallahu alaihi wa sallam ó ṣe ní lójú kòkòrò láti kó àwọn ọ̀rọ̀ lórí ìbẹ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run kọ máa bẹ bẹ̀rẹ̀ ọlọ́run kọ máa bá wọn aráàlú àti àwọn ọ̀hánà rẹ àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé ìlànà rẹ dáadáa àtàwọn tí wọ́n máa wà lórí ìlànà yìí títí ọjọ́ gbígbà sí yàrá ẹ̀yìn ọdún ní ọlọ́run ẹni ẹ̀rọ náà wọn bá tó máa tó lò dáadáa ẹ mú ọ̀rọ̀ kan ṣe dáadáa lára nẹ́bí ìbáwọ̀ ní ìlú alùpùpù ní àyẹ̀wò kọlá àlùpùpù kọlá nípa bó ti ṣe níbi táyọ̀ fi tẹ̀sìn tó kò lọ́dọ̀ àwọn ọ̀dọ́ rẹ̀ lọ síbi tí ó ti gbájú ẹ̀kọ́ sàlẹ̀ ìbọ̀rọ̀ ní wọn àlẹ́ sọ́lá sọ́lá nípa gbogbo ṣe níbi àdáwò tọ́lọ́wọ́ bá fún wa pẹ̀lú pé ó dún kú ọmọ rẹ̀ màáyé ọmọ kẹtọ tó ti bẹ lọ́wọ́ rẹ̀ nígbà yẹn. àti pé kó lọ́wọ́ bá fi padà sí ìlera fáńtẹ́bí ìfọ̀rọ̀ ní wọn ní ìfọ̀lá lọ́sọ̀rọ̀ ọlọ́run wa fún wa yẹ̀rọ nípa nẹ́bí ìfọ̀rọ̀ ní ìfọ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá ṣe àtìlẹ́yìn lórí ìjọ rẹ̀ tó ti ti já lẹ́yìn ìgbà tó ti gán ní táwọn ọ̀sẹ̀ tó ti gán ní àwọn àdéhùn tó tó ní ọ̀yẹ̀ kí wọ́n gbà fọlọ́ lórí ẹ̀sùn òsì gbà fọlọ́. ẹ̀yìn pé lórí àyùbá kámẹ́rin ló wá ní máa ní sọ́lá tó tẹ̀lé rẹ̀. wọ́n ti kú ìdúná. dípò ojú náà níbi kan wáyé máa ní sọ́lá tó tẹ̀lé rẹ̀ ọlọ́run náà náà àwọn àmì ọlọ́wọ́n ọba ọlọ́run wa nípa nínú ìbọn rí ìgbé mẹ́sì ọba tó ṣe níbi náà wà yá sí lọ sáàyè mí alẹ́bí bọ́lá tó máa ní sọlá tó ṣẹlẹ̀ ó sì èmi mọ̀ ń ṣe ìrìn àjò lọ sí ọ̀dọ̀ ẹlẹ́dàá mi sọ̀yà nìyí àákọ́nẹ̀ mọ́ mi torí bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá mi hábìlì ìbílẹ̀ sọ̀rọ̀ fún mi lọ́mọ rírẹ o àwọn ọmọdé ọ̀tẹ̀lẹ̀ tọ́lọ́wọ́n ọba tó fi jà ọ̀rọ̀ àwọn ọjọ́ mi àwọn fámìlì mi lórí bàbá mi tí wọ́n gbà tẹ̀lé yìí ọlọ́wọ́n ọba nìkan láwa sọ pé àwọn afúnilò pẹ̀lú ọmọ oníṣòro pẹ̀lú òbí àfúnilò dunu rẹ̀ ọmọ oníṣòro òun náà nàlẹ́ bí Ismail aleyhi sọlá dúró sọlá. òun ni àkọ́kọ́ ọmọ tọ́lọ́wọ́n bá fi ta ìbọ̀rọ̀dìmù lọ́rẹ tó sì fún ní rọ́ọ̀dù nípa rẹ̀ ó sì dàgbà ju nàbíyọ̀lá isaac lọ ẹnu àwọn àkọ́wùmí náà ó kódà wọ́n wà nínú kíra àwọn kàkàdá bíyà wípé anábì nígbà tí ọjọ́ orí rẹ̀ wà ní mẹ́rin dín ní àádọ́rin eighty six years ó sì bí ìsáà nígbà tí ọjọ́ orí rẹ̀ wà ní mọ́kàndínní ọgọ́rùn lọ́dọ̀ àwọn bàkàtàríà ní àwọn kan rí àwọn ẹlẹ́sìn míì lọ́dọ̀ tí náà wọ́n ní ọlọ́run ọba àlejò ọlọ́pàá ìbọ̀wá yìí mú láti ẹ̀ pé kó dún gbọ́ ọmọ rẹ̀ kan ṣoṣo tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n padà ń bá ọ̀rọ̀ yín dáa nítorí pé ìta àlejòsọ́lá ìwọ́sọ́lá òun ni bàbá wọn ẹni tó pinnu àwọn ọmọ Israẹli òun náà ni ìta àlejòsọ́lá ìwọ́sọ́lá wọn wá rí pé ìyìn ẹ̀yẹ àkọlé ọwọ́ àti fi ìṣẹ̀lẹ̀ bọ́lọ̀ tó pé ká mẹ́rin ìbára kótópó Ismail tọ́padà di ilé yágáǹtì ẹ̀rí wọ́n wá sí ìjọrọ̀ yẹn ibi ìfàk òun ìṣẹ̀lẹ̀ yẹn tẹ̀lé nítorí pé Ismail mi yìí òun ti ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn lárúbáwá òun ni bá gba ìgbà fáwọn lárúbáwá wọ́n wá fẹ́kẹ̀ẹ́ rẹ̀ torí lábàrà Ismail lábẹ́rẹ́ ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fẹ́kẹ̀ẹ́ wọ́n ti ń di ọ̀rọ̀ yẹn sí nǹkan míì léyìí tó ṣe wípé ìbàjẹ́ ni irọ́ ni ọmọ ọyọ gbàgbọ́sọ lọ́jọ́ mà wọ́n tí ń bẹ lọ́wọ́ níbi Ibrahim alayhi salatu wassalam nítorí ní àná tọ́lọ́wọ́ ọba àdìgbọ́n lápá aláṣẹ pé ọmọ náà òun náà ní Ismail ẹ wá rí àfẹ́ tọ́lọ́wọ́ ọba àdìgbọ́n lápá anábì Ibrahim yìí. ó tó gbogbo nínú àdánwò àyẹ̀wò lálágbà ni ọmọ tá a pàtàkì nígbà tí ìkànjú ọmọ mú yẹn tọwọ́ ọdún mẹ́rin ọdún eighty six years ọlọ́run wá fún wa lọ́mọ ọlọ́run wá pàṣẹ pé kò ń pa ọmọ yẹn ọlọ́run ọba àlìkẹ́lá wá ń sàlàyé bí wá fún pàṣẹ fọ́fọ́ ọmọ ọlọ́run ni. fọlọ́mọ bọ́lọ́mọ máa ń gbà nígbà tó ti fi ọmọ yẹn ó ti dọ̀dọ́ ó ti láǹfààní àti wà pẹ̀lú bàbá ẹ̀ láti jọ máa ti kẹ́nu ọba bẹ́ẹ̀ ṣe ẹ̀ ọlọ́wọ́ á mú àdáwò yẹn wá ń gbà yẹn. ànábi ìbúrọ̀ kí máa ní sọlá tó sọlá ọwọ́ á mo ti ìwọ́ ọmọ mi ọ̀wọ́n. èmi máa rí lójú rẹ̀ ìgbé mo ń dúkú rẹ̀ ẹ̀rí kádẹ́tì má gbàgbé aláwọn àtẹ́bí ọlọ́wọ́ ọba nìyí ìmísí àtọ̀dọ̀ ọlọ́wọ́ ẹlẹ́dàá ni ọwọ́ aṣọ di mímọ̀ fọ́mọ́ rẹ̀ kìkìní ẹ̀mí lè rọrùn àti pé gbogbo lè ní dẹ́kun rúru ọmọ yìí wò ní sọmọ yìí ní sùúrù sọmọ tí ó lámúrin ní tí ó ti pinnu láti pé ní sí ẹ̀ lórí títẹ̀lé tọ́lọ́wọ́ ọba sùhánà wọ̀dà ara sọmọ tí ó ti pinnu ni láti kékeré ẹ̀ lórí títẹ̀ ló ń bí ẹ̀ ẹ̀rí nàbí lọ́ọ́ ìbọ̀rọ̀ ọdún àlè sọlá tó ṣẹlẹ̀ ó ní mo rí lójú rẹ̀ ike mo tún wù rẹ̀ báyìí ìwọ náà wà wú mórí ni ọmọ wa ni yà ábàtì fàánì máa tó lọ́rọ̀ bàbá mi ẹ̀ wọ́n mọ́ dáadáa ọmọ lórí rẹ̀ bàbá mi ọ̀wọ́ ìhun tẹ́ ẹ ní yẹn ṣé èmi bí wọ́n pa yín láti rẹ̀ ni ọlọ́run lọ́sà àkọ́ láti ẹgbẹ́ kó o dúkù mi ṣé o gbọ́dọ̀ kọ́ láti rẹ ẹni pé yẹn tún jẹ́ ìdísí ọ̀rọ̀ padà fáwọn ẹni tí wọ́n máa ń sọ yìí pé anábì ìbọ̀rọ̀ ní wàá lè sọ̀rọ̀ àtọ̀tọ̀tọ̀lá òun ló ṣèlérí ọlọ́run wí pé tọ́ba fún un lọ́mọ wọn pa orílẹ̀ àṣẹ ọlọ́run ẹ̀rí nàbí lẹ́yìn Ismail alayhi sọ̀rọ̀ àtọ̀tọ̀lá ọwọ́ àtọ̀ fún bàbá ìwọ̀n tí wọ́n pa ẹ́ láṣẹ tọ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá pa ọ́ láṣẹ rẹ̀ ṣé ìbọn ní kó o dún kúrò mi ni sáàtẹ̀ jíjù ni ìṣà ọmọ ọmọkùnrin sọ̀rọ̀ yìí wọ́n á tẹ̀lé pé ní ọmọ dáadáa ló bí màá sì ní faradà màá sì sùúrù màá sì gbà pé bó ṣe wá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá nìyẹn ẹ̀rí nàbí ọlá Ismail alẹ́ ìsọlá tó sọ̀rọ̀ àlùkáwà ni tó ṣe fún bàbá rẹ̀ ọmọ àgbàmúṣe rẹ̀ òun lọ́lọ́wọ́ bá àlejò aláṣẹ fún wa nírò wípé èrè àtẹ́bí àníbàlẹ̀ ṣe ìrántí fún àwọn àlẹ́ ọ̀nà rẹ nínú àlùkò ánà alákọ̀ọ́lẹ̀ ṣàlàyé dání tí wọ́n ń pè ní Ismail fún ọ. nítorí pé Ismail innahu kana sọ́ọ̀ nípa ìwáyé ẹni tí máa ń sòdodo náà àlùkáwàlì bàbá rẹ lọ́wọ́ orí lójú rẹ tọ́lọ́ ń gbà wọn láti pé kó wọn tó ń bó rẹ̀ wọ́n sọ pé kí bàbá òun ṣe òun dẹ̀ sì máa ṣe sùúrù ó dẹ̀ máa lò káwà ní ìfẹ́ ọlọ́run ọba wa ń fún Ismail ní tẹ́lifíà ọlọ́run ni wọ́n kẹ́rẹ́ ní rasulan nabiyya ilé ń sọ ọlọ́run tó tọ́lá nẹ́bí Ismail alayhi salatu wassalam kódà nẹ́bí ọlọ́run nínú ìṣe rẹ̀ wọ́n kẹ́rẹ́ ya'muru ahlahu bis-salati waz-zakati a máa fà wọn وكان عند ربه مرضيا ان خلق شهر من اسماعيل لدى الله بيدا اي ارد الله الله بعد الكرام فلما اسلم وتله للجبين مضى جيب عون جيب مجوال فلا النبي ابراهيم عليه الصلاه والسلام هنا يتاكد لما يجب ọmọ náà ti múra àti gán ní ikú Ibrahim alayhi salatu wassalam òun tẹ̀ láti ọlọ́run Ismail alayhi salatu wassalam òun náà tẹ̀lé tọ́lọ́run látọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́tẹ́lẹ̀kù lẹ́lẹ́jẹ̀bí bàbá tí wàá gbé ọmọ náà jálẹ̀ láti dúnbò rẹ̀ àwọn àwòrán pé kóun dúnbò ẹ̀ láti pàkọ́ sọ́dọ̀ àdìgbò nílé rí òun kó fi lè rọrùn káàánú má padà lọ gbéyàn. àfọwọ́ abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma wọn lọ wá kọjú rẹ dálẹ̀ ẹ̀rì imam ahmed rahimahullah nínú ẹgbẹ́ alágbàdo abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma wọn ní gbàgbọ́ náà wọn bá fa ibrahim láṣẹ pé kó ṣe ìjọsìn ìjọsìn fífa ọmọ rẹ̀ yìí ṣàìtọ́nù níbi tí wọ́n ti máa ń gbọ́ sẹ̀sẹ̀ wọ́n ní wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni o wọ́n jọ ń lera wọn káàkiri àníbi ìwà ìlú gbáwájú ẹ̀ alayhi salatu wassalam wọ́n ní jìbìí ìlú wa lọ sí tó ń pè ní jamratul aqaba ibi táwọn alálàájì ti ti tẹ́lẹ̀ ẹ̀rí pé sẹ́ta ní máa ń pa wọ́n pọ̀ náà nìyẹn àti dáni bá tún yọ ọtí bẹ̀yẹn fẹ́ àlọ́ òní ti kìíní ọmọ ẹ̀fà ọmọ àfàgbà ni. ọwọ́ apàdé yìí la ọwọ́ alọ́lọ́wọ́ kẹ́ lọ́kọ́ bẹ́ẹ̀ fọ́n. wọ́n níbi ìbọ̀rọ̀ ní alẹ́ sọlá tó ní òkúta kéékèèké méjì láti dání ti sálọ. wọn ló tún yọ sí ní alìjọ́mọ́ tó ń sọ ó ní méje ìgbà ní tèmi. jẹ ọmọ náà ọjà láti níbi pé ọwọ́ sọ fún ọkẹ́ àfẹ́ ìsáàbì lógò nígbà tó yẹn bá lọ sí sẹ́ hajj ó sì gbọ́dọ̀ pé ní òfò àtẹ ìtọ́ọ̀nù torí kì í ṣe pé bẹ́ẹ̀ ti sọ fún wa ni à ń lọ sọ kò ní òkò tó jẹ́ ìjọ òun là ń lọ sọ nígbà yẹn òun là sẹ ìtọ́ọ̀nù lọ́lọ́ yọjú sí kí ni lọ́lọ́ yọjú sí nàbí láti mọ̀rọ̀ him láti lè kọ́ di láti má ṣe òun tọ́lọ́wọ́n ọba àdìgbọ́lá pa láti wọn lẹnu kẹ lọ sí hajj ọba ní ìdílé èsù lòun ti wá tóun ò lè lẹ bàbá òun lóko ojú wo làwọn máa fi wòra àwọn tóun bá délé kò sáàsì bá mi bẹyàn kéèyàn ju kò téèyàn bá lọ ẹẹrí wọn nígbà bàbá rẹ wá dé agbálẹ̀ ọwọ́ amú aṣọ wáyé wọn ní Ismail wa sọ yìí pé aṣọ tó mú yìí tọ́jú aṣọ yẹn dáadáa kó sì fi ń gbà tó bá padà bàmí náà òun ló fi sinmi kíkọ́ bọ́ aṣọ wáìtì yẹn tó fi lè fi aṣọ yìí sinmi ẹ̀rí wọ́n lé wá múra dídú àwọn kẹfà tó lọ sọ àríyànjiyàn lórí ife ọdún kojú ó dà wọ́n ní ọdún kẹfẹ́ nílọrin níjèló wọ́n ń pè ní ọdún ojú kojú lè bá ara fájọ ní àdúgbò fẹ́ sọ fún yí pé àti ànábì Ibrahim nǹkan ojú Ismail ó ti wá àti wákàtí kan afa náà ní padà òun náà ní àníkòtù òun náà ti wákàtí kan wọn bá lọ wọn bá ń bọ lórí bá kan ti wá àti ojú kò du eléyìí ìtẹ̀síwájú àti bá pa fún àwọn oníkéni òun ní ìtẹ̀ pàtàkì èyí tó dájú ni wípé ó múra àti tu ṣùgbọ́n kò du ṣùgbọ́n àṣẹ ọlọ́run ti di àtẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ pa á láṣẹ rẹ̀ ó ti ṣe é bó ti di gbégbé lóhùn kan wá nìyẹn látẹ̀yìn rẹ̀ ayé Ibrahim ẹ̀yìn rẹ̀ Ibrahim gba tó ti dagbálẹ̀ tó ti wọ̀ pé kó ń gbé ọbẹ̀ lé tó ti wọn ló ti ń tọ́bẹ̀ yẹn sí ọkẹ́ wá olùpèpè yẹn pèpè pé kọ́ kọ́ dàkítàrú ẹ̀yà alágbáwọlá wọ́n ti sàmúṣẹ rẹ̀ wọ́n ní Ibrahim alayhi salatu wassalam yóò gbójú ẹ̀yìn ó ti rí àtò funfun nìyẹn gbọlọ́tọ̀ èyí tí wo rẹ lọ tí ó sì jẹ àgùntò wojú rí abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ó ní títí dòní àlàyé àgbò yẹn làwọn máa ń tọpa rẹ táwọn abẹ ọfẹ pa iléyà wọn ní túmọ̀ olùgbèsè wọn tó sọ pé aláìlá yẹn ó ti sòdodo ń pa àlátọ ọlátọ Ọlọ́run ló ti wá ìtumọ̀ rẹ̀ ní pé ó ti rí bẹ́ẹ̀ ó ti sàmúṣẹ rẹ̀. pẹ̀lú wípé ọ̀fẹ́ gbé ọmọ ìdílélẹ̀ wọ́n ti ti múra dídú. afáwọn sùdẹ́ yìí wọ́n ní ó gbé ọ̀fẹ́ yẹn lé ọrùn Ismail ọmọ ẹni jẹ ìbọ̀rọ̀ ìmọ̀ èso kẹrẹ̀ kìí sì ṣe kí arọ ọmọ mu nípa tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ìwádìí mú tọ́lọ́wọ́n ìní tọ́lọ́wọ́n gẹ̀rẹ́ yóò ó ti gbọ́ ṣùgbọ́n ọ̀bẹ yẹn ò gé kẹ̀kẹ́ mbẹ̀ bí kò sí pé ọlọ́run kàn ní kí idẹ kan kọ́kọ́ di àwọn náà mọ idẹ bíi kòkórin òun ló kọ́ di òun tí wọ́n fi ń ṣe kòkórin yẹn òun ló kọ́ di ó fi ń gé ìmọ̀kàn padà gé ènìyàn ò gé mo wá fi ànábì bọ̀ ìmọ̀ alẹ́ sọlá tó sọlá rẹ̀ bí alẹ́ ti sòdodo ń bẹ̀ ẹ̀ كذلك ليس للمحسنين gbàtọ́ wẹ̀yìn tọ́ra gbò agbòdìwẹ̀ lọ la wíńdò funfun yẹn ọlọ́run ní báyìí láti máa ń sàǹsàn fáwọn ẹni tí wọ́n bá ti rere báyìí láti máa ń gbé ilé koko ìnira kúrò fáwọn ẹni tó bá tẹ̀lé tọ́lọ́run ọba á wàá fún wọn ní ọ̀nà àbáyọ á fún wọn ní ìsinmi ayé ní ìbànújẹ́ wọn tọrọ lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ yìí pé wọ́n mọ̀ yattaqillaha yaj'al lahu makhraja ẹnì yóò tọ́ bá bẹ̀rù ọlọ́run tó ṣe pé ṣe rẹ̀ ní ṣe má ṣe rẹ̀ ó ń jìnà sí ọlọ́run ni a ti fún fẹ́ níbẹ̀ á fún ní ọ̀nà àbáyọ àárọ̀ ní àbáyọ náà lọ́mọrí rẹ̀ wọ́n yẹ rùsókòrò mi haythu la yahtasib ọlọ́run tẹ̀sí máa pèsè àrísìkí fún níbi tí ò lérò wọ́n mọ̀ iye tọwọ́ tẹ̀lé àlọ́lá alẹ́ ní tó bá fara sí ọlọ́run ọwọ́ hasbu ọlọ́run dẹ́sì máa tó torí iná lọ ha baálé o amúrí ọlọ́run máa ń mú ọ̀rọ̀ rẹ̀ tó góńgó ní kọ̀díjà àlọ́lọ́rù lẹ́kùlì ṣẹ́yìn amúrọ̀ akólúmọ́ tọkùnmọ́rún ọ̀tẹ́kùrọ̀lá àdìyẹ wọlékùn ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استكثروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه أما بعد فاتقوا الله يا عباد الله خذوا أسوة من إبراهيم عليه الصلاة والسلام في طاعة الله سبحانه وخذوا أسوة من ابنه إسماعيل عليه الصلاة والسلام في صبري على طاعة الله تبارك وتعالى وطاعة والديه في الله ẹ̀rí ká sọ fún wa wípé ó mú ọ̀bẹ ó gbé ilé ọmọ yẹn lọ́rùn láti dùn láti lè ṣe àmúṣe àti ọlọ́run ọba subhanahu wa ta'ala kì í sì lérí. ọlọ́run wa ní kí ilẹ̀ kan kọ́ wà láàrin ọrùn lọ́bẹ̀ òkè. ìpètè wa wá ibi rẹ̀ Ibrahim alágbóhólá òtútù òdodo ń pa ẹ̀ agbójú ẹ̀yìn báyìí kò sí rágbó nìyẹn. ọlọ́run ní bá máa ń ṣe nìyẹn. bá máa ń sẹ̀sẹ̀ nìyẹn fáwọn ẹni tí wọ́n bá ṣe rere tí wọ́n tẹ̀lé tọ́lọ́wọ́n ọba tí wọ́n bẹ̀rù ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹ̀yẹ rúsìn ọlọ́wọ́n ọba. ẹ rí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọn a máa fi sẹ́rí apájùlọ àwọn àfáà tí wọ́n mọ̀ nípa ẹ̀rí àlàyé ẹ̀rú wọn máa fi sẹ́rí wípé àti ẹ̀mí ilé wa tọ́lọ́wọ́n apá yẹn èèyàn ọ̀dẹ̀sì ní sí ìlú àṣẹ yẹn tọ́lọ́wọ́n fi padà parẹ́ pé má sì mọ́ padà. irú ẹ̀ ni àṣẹ tó wá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wípé kánìlì Ibrahim alayhi salatu wassalam kó dùnkù ọmọ rẹ̀ kò sì tiẹ̀ kí ìdùnkù ọmọ tọ́lọ́wọ́n fi padà parẹ́ kó fẹ́ẹ́ fẹ́ kọ́ gbọ́dọ̀ wáyé mọ́ títí ayérayé. àwa rẹ̀ nìkan a sọ fún wọn dọmọ òun gbẹlẹ jẹ kí wọn fi sọ wọn fi ṣe jọsìn fi ti ayé láyé kátẹ wàá lọ wáyé bẹ ẹni pé mọsálà sáré wọn kọ gíláni aliwa sáré ọ̀nà ẹ̀rí àwọn ẹni tó ṣáájú wa tó fi tiwa náà ni yìí tó fi wa tá a bá ti rí ohun tó ta kò nínú ìlànà náà kò sẹ́lá ń gbọ́mú wa àmọ́ báyìí o kò sí mọ́ láéláé bí yọ ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn wá dá ìdánìyàn gbálẹ̀ àwọn àwọn adúgbò ẹ̀ wọ́n lè kéré lọ́nà òun fẹ́ẹ́ fi sin lọ́rùn ni láyéláyé kò lè wáyé. ìsàmúsẹ́ rẹ̀ kí o jẹ́ sí ìfẹ́lẹ̀ tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó fi parẹ́ tó fi wá fi àgòrọ́pò Ismail aleyhi salatu wa salam báyìí ọlọ́wọ́n ọba àlekẹ́ ọlọ́wọ́ sọ yìí pé inna hadha lahu al-bala'ul mubin àdẹ́wò tó fojú hàn lélẹ́yìí o tó kílíà. pẹ̀lú ibi ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀pá nẹ́bí Ibrahim láti ẹgbẹ́ kó dúnbú ọmọ rẹ̀ ọ̀dẹ̀ tara pàpà láti lọ si bẹ́ẹ̀ lẹ́ni tó juwọ́jú tẹ́lẹ̀ fún àṣẹ ọba lẹ́ni tó tẹ̀lé tọ́lọ́run ọba òun lọ́fà lọ́lọ́run ọba àlejò ibi wọ́n wọ́n pa ẹ̀rọ nẹ́bí ẹni tó àṣẹ ọlọ́run ọba ọ̀sán àbúṣe gbogbo ńlọ́run pa aláṣẹ rẹ̀ ọlọ́run ní àdìsẹ́ nígbà tó ti sàmúṣe àṣẹ wa yẹn àwa fi yá ọmọ rẹ̀ ìdìbò ìnáwéyìn ìyẹn àgbòdo ọlọ́jọ́ dáwé yẹn afáwọn ọ̀túnlẹ̀ ibn Abbas radiyallahu ta'ala wọ́n ní àgbò yẹn ó ti lo ogójì ọdún lálùjẹ́ náà ń ẹ̀rí imam ahmed rahimahullah látọ̀dọ̀ sọ̀fíya bintu ṣẹ́yìnbá wọ́n lé obìnrin kan fún mi nírò wípé anabi sallallahu alayhi wa sallam ó fi ẹni tó ń pè ní osman olùsọ̀lá wọ́n náà wá bí rèé pé kí lòdì sí ọlọ́run ọba sọ̀tàn ó ní bẹ́ẹ̀ ni títí ti ṣe ọlọ́run ọba sọ ni kófìyàn tí ọ̀rọ̀ àgbo yìí rinlẹ̀ dáadáa jíṣẹ́ ọlọ́run ní ìgbà tó wọnú ibi tí wọ́n máa ń da ọkọ̀ dúdú bò táwọn pè ní kàbá yìí mo rí ìwo àgbò méjì bẹ́ẹ̀ nígbà mo wọnú léyìn mo wá sàgé láti pa ọ́ láṣẹ pé kọ́ ta nǹkan kan bò torí kò sẹ̀tọ́ kọ́ kí nǹkan kan wà nínú ilé tí a máa ṣàkóbá ẹni tí bá ń kírun ẹ̀yìn arúgbó ọlọ àtikọ̀ yẹ kẹ́ ẹ sọ fọ́dún mọ́lẹ̀ fún ọdún la tún ṣe lónìí o ẹlòmíì lè ra fọ́tò tó gbólóhùn ọlọ́ọ̀ ya fọ́tò àárọ̀ mù ní ká ya fọ́tò a ti gbọ́dọ̀ máa lọ dára wa láàmú pàpà jùlọ fọ́tò abẹ́mí yìí ṣe ti yẹn nìkan o àti tẹ́rẹ́ àti ti dábà àti ti gbogbo nǹkan ọkùnrin ya fọ́tò rẹ̀ ẹ̀rí tọ́ba tí a ti fi fọ́tò lọ́fẹ́ máa yà ó lè máa lọ ya fọ́tò lẹ́kù àbí lé àbí mọ́tò àbí kì àbí wọ́n jẹ́ ní ti ń sàga ọmọ ya fọ́tò rẹ̀ irú àwọn fọ́tò tó lè yà nìyẹn ẹlòmí lè máa béèrè yìí pé ọ̀dà fọ́tò tó wà ní owó ńkọ́ ẹ̀ àní owó dànù ta ìyẹn kò sí ìyá ọkàn bẹ́ẹ̀ nígbà tí èsì lu ya àtẹ̀ní owó tàǹgbà tó fẹ́ wá kírun tí wọ́n kó owó ẹ̀ lọ ìyẹn ọ̀kàn àbẹ̀ kọ́ fẹ́ wọlé ẹ̀fọ́ wọn bá ní kọ́ lọ fọ́tò orí rẹ̀ wá àwọn fẹ́ wò gbogbo eléyà ọ̀kẹ́ ọ nítorí báwọn ènìyàn ni wọ́n rìkwẹ́sì Ànábì sallallahu alaihi wasallam kó ló wọn fẹ́ kí nǹkan kan kọ́ wà níbi déyẹn ti fẹ́ máa ti sọ̀lá kọ́ máa wá kọ́ díyẹn nǹkan tí sísá bá máa ń kọ́ díyẹn ju nulẹ̀ fọ́tò wà bẹ́ẹ̀ o ẹ̀rí afáwọn Sufyan wọ́n ní sẹ́yìn ìwọ àgbóyẹ kọ gbogbo wọ́n sá sòórọ̀ sínú kàábà náà ni tó fi padà jóná nígbà tí ilé yẹn jóná láwọn àsìkò kan ilé yìí wá ń jẹ́ ẹ̀rí jẹ́ mi nsọ wípé anabi ismail kẹ́ẹ̀kan ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí ọ jẹ́ ìdísẹ́ ọ̀rọ̀ padà fáwọn ọkùnrin yó sọ ìgbé pé àwọn ọ̀rọ̀ kan ti pọ̀ sí afẹ́fẹ́ ìyẹ̀dẹ̀ kan tọ́kàn wọn pẹ̀lú léyà dàǹdè wọn á kì í kára wọn wọn bá pè ní ishaq nítorí pé ishaq òun ló pinlẹ̀ àwọn anabi israel alẹ́ ìmùsọ̀lá tó ṣẹlẹ̀ ká anabi ìsakẹ́yìn wọn bọ́sẹ̀sì ismail òun ló pinnu àwọn lọ́rọ́báwá ó ti pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn nìkan ni wọ́n jáde nínú àrọ́mọdọ́mọ ismail kódà àwọn kùrẹ́ẹ̀sì tí wọ́n jẹ́ fámìlì anabi sallallahu alayhi wa sallam wọ́n jogún ìwà àgbo yẹn tó yẹ pé láti jẹnẹrẹ́sà sí jẹnẹrẹ́sà òun là ń rìn wọ́n yí láti lọ ẹ̀yẹ́rú ní ọlọ́wọ́n ọba ìtẹ́kùlọ́ ẹ̀dẹ̀rọ ọlọ́wọ́n ọba ẹ tẹ̀lé tọ́lọ́hún bí ìtànẹ́bí Ibrahim alayhi salatu wa salam ṣé rẹ ní kẹ́ máa ṣe o má ṣe rẹ jìnà sí. àwa ta ti jọmọ lọ́wọ́ òbí ẹ ká gbàdá àwọn òbí wa ẹ ká ṣe àwòkọ́ ṣe lára nẹ́bí Ismailu alayhi salatu wa salam ká má gbàgbé nínú ohun máa ń kẹ́jú jẹ́ ìyẹn níyà rẹ̀ láyé òun náà ní ìṣẹ̀yà ti bàbá o gbogbo àwọn adáàbọ̀ pé kí ni ìyàwó ṣe kí ni bàbá ó ṣe ìyẹn ta o kọ́lọ́n jẹ́ ọ̀padà dání o lọ́wọ́ sàtúnṣe o tí wọ́n bẹ kú lórí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn léwu gan o nígbà wọn dẹ̀ tí wọ́n wà láyé yìí lópin ìwà wọn àti pé dáadáa ni wọ́n fẹ́ lọ́dọ̀ wa a ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì akọ́ta níbi Ismail alayhi salatu salam akúwà òkọ́ mi lára nípa pé ó ní tàwíìsì ọlọ́wọ́ ọba nìkan ní bá fìjọ sùn gbogbo ohun tó bá fi ti yàtọ̀ sí ìfìjọ sùn fọlọ́wọ́ ọba Ibrahim ní gba kíkan yẹn àti gbogbo ẹni tí bá ń ṣe. kódà wọ́n jẹ́ abínibí rẹ̀ ẹ̀rí máa fi láwọn òbí wọn pàtàkì tó yìí tí kẹ̀kẹ́ bá wà nú ẹ̀sìn tí wọ́n bá ní ọmọ ṣe àní gbọ́rọ̀ sí wọn lẹ́nu nítorí pẹ́ẹ́ni tó dùn bí tọ́jà wa òun lọ́pàá tẹnu wọn ní làbí máa sọ fún wa pé tá a bá sọ pé ká tẹ̀lé tọlọ́hún gbogbo tẹ̀lé tọlọ́hún oríire ni ká tẹ̀lé tàtẹ́bí gbogbo tẹ̀lé àtẹ́bí yẹn yẹ oríire ni ká tẹ̀lé àwọn aláṣẹ yẹn lálàyé àwọn olùmọ̀ni àbáwọn aláṣẹ tí wọ́n darí wa á tẹ̀lé wọn tó bá ti pa ọmọ tọlọ́wọ́ àti tàtẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni ìtẹ̀lé abáfi fáwọn òbí wa tí ò bá ti ta tó ní ká ṣe àbí wọn sọ̀rọ̀ sọ́lá sọ pé ká ṣe ìyẹn wá rò ní ọ̀rọ̀ pé mi ò ní fẹ́ ògbó dúdúdúdú yẹn mi ò ní gbà á máa rẹ bò ní pa kẹ́kẹ́ alùpùpù náà yẹn mi ò ní gbà á ìyẹn máa rìn aṣọ yẹn ìyẹn ó sì máa ti dáadáa sí wọn. bákan náà bọ́yọ̀ ọkùnrin ni wá ẹni tó wá jẹ́ òbí wa lọ́kùnrin ọmọ nítorí ọ̀yọ́ wa forúkọ hánú bí fi owó kọ ni èmi ò ní fẹ́ o àbí ẹ̀wọ̀n àfọ̀sọ̀kò tó sókè fi ti bòrò lórí ẹ̀mí ò ní gbà o gbogbo àwọn kinní wọ̀nyí á máa ṣe é á wá máa ṣe dáadáa sí wọn òfin màmá mi ìmúra mi ìrísí mi kọ̀ọ̀kan dín kẹ̀kẹ́ láti ṣe dáadáa fún yín bí sí wù kọ́mọ ẹ dákun ẹ jẹ́ ká kọ́sí ànábì Ibrahim alayhi salatu wassalam nípa títẹ̀lé tọ́lọ̀ káfí kọ́sí ànábì Ismail alayhi salatu wassalam nípa títí dáadáa síyà ti bàbá wa nípa ohun tí ọba sakutọ́ lọ́wọ́ ọba subhanahu wa wọ́n ibà dọ́lọ́ ẹ̀yẹ́rú tọ́lọ́ ọba dọ́kùrú wọ́kẹ́bìrú. من لم يضحي منكم فليضحي ولكم ثلاثة أيام بعد هذا اليوم ẹni tí ọba ti pẹ̀rẹ̀ nù wa jọ́mẹ́ta fún wa ọ̀ ká lè fi palẹ́yà lẹ́yìn tá a ti pa nígbà tá a ti sọ láti léde àǹfààní tún bẹ fún wa a lè pa ní gbogbo àkókò tó bá wà bàbá àbọ̀sírọ̀lẹ́ bàbá àbọ̀sálẹ́ tó bá ti ra yẹn rẹ̀ sí i ọba àbọ̀sọ̀rù ọ̀rọ̀ mọ́sàtì kò yálẹ̀ sakọ́ títí tí ó fi di ìgbà tá a bá ṣe sọ̀látùl àásùrì tán ní ọjọ́ mọ́ndé ní ọjọ́ ìṣúlẹ̀. bákan náà ká má gbàgbé láti máa rí gbólóhùn Allahu akbar Allahu akbar wa èyí tá a bẹ̀rẹ̀ láti gbà tá a ti ṣe sọ̀látù súnmọ́ ìtàn lánàá a máa wí títí táàbí sọ̀látùl àásùrì ní ọjọ́ mọ́ndé. bákan náà ọ̀gbìn ẹ̀yẹ rúṣin لا تعصوا الله في عيدكم هذا lọ́ọ̀hà fi ẹ̀yìn ìdìkùn hàdà ọdún ló dé láǹtẹ ẹ má yàgò ọlọ́run ọba mẹ́ ọ pẹ̀lú ìwà àbàjẹ́ ilé yàjà àwọn èèyàn bí ẹ má ní àwùsùn ta ìbàjẹ́ lórí ẹ̀ púpọ̀ jù bí orin kíkọ orin kíkọ kó bẹ̀ẹ̀ sí jẹ́ wọ́lọ́ọ̀dì ọbẹ̀ sí jẹ́ tọ́ba tí orin kíkọ tí èsì orin lèmi èyí tí wọn bá ń fún fèrè tí wọn ń lu òjìdó tí wọn ń lu jìdá bẹ wàlọ́ọ̀hìn ọbẹ̀ sì jẹ àtẹni tí ń sẹ̀sì ti ń gbọ̀. sùnmí ìgbórí o gbogbo àwa ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tá a máa ń sọ pé à ń fọ́lò imam malik abu hanifa imam shafi'i àti imam ahmed bin hanbal gbogbo wọn yẹ́nyẹ́ ni wọ́n sọ pé àárọ̀ ọ̀mù ni kéèyàn máa gbórí tí wọ́n bá ń fún fèrè tí wọ́n ń lu jìdá bẹ̀. àwọn olùmọ̀tẹ̀jọ́ ipe sẹ́rí àlọ́fin náà orin tẹ́rí yẹn ń bàrí sínú bí yẹn bá fẹ́ ya sẹ́wó tí ọ̀rọ̀ tẹ̀sí omi da sẹ́wó tó bá ti dolórin adala sẹ́wó ó dẹ̀ ní ti ń gorin adala sẹ́wó ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó kọrin aláṣẹ́wó wọn máa ń yà àti ilé ìlú parọ́ tẹ̀ra ń jẹ́ lórí Islam wọn kọ àwọn gẹ́nẹ́ lọ bá aṣẹ́wó bàtà gidi làwọn náà aṣẹ́wó burúkú gbá wọ́n ya aṣẹ́wó náà ẹnì kan lè lọ fóbìnrin sẹ́yìn wọ́n nbọ̀lá fẹ́wọ́ bá yàwó yàwó tó ń gbóhùn rẹ̀ tí wọ́n ń tẹ́wọ́ wájú rẹ̀ tí wọ́n rẹ̀ jí mọ́ tẹ́ ń farọ́ akẹ́rẹ́ ayé nbọ̀lá fẹ́wọ́ bá kù sí afẹ́wọ́ ti náà. ọlọ́run bá dẹ̀ fọwọ́ láti fi láti kọ́rọ́ bù zina wọ́n láti kọ́rọ́ bù zina ẹ má sùn mọ́ sínú ẹni bí bẹ́ẹ̀ má má sí inú ọ̀nà ẹ̀dín yẹn bí dàtẹ́wọ́ ni kó máa gbórin àbí kó máa kọrin. torí bẹ́ẹ̀ má sọ pé ọdún ló dé láǹtí àwọn akọrin mọ́lẹ̀ ẹlòmíì lè lọ kó kẹ́sẹ́ ìjọ ní wàá gbọ́ ẹlòmí ọlọ àwọn àìsàn ọdún náà ni wọn máa lọ wọn ti bẹ̀rẹ̀ látàrí ẹsẹ̀ nìyẹn o àsìkò tá a wà yà àsìkò tá a fi tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ni kọ̀yẹ́ ká fi yà kọ́ lọ. gbogbo àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ti pẹ́ lẹ́yìn iléyà yàtọ̀jọ́ iléyà yìí àyíyá ọmọ ẹ́sìlẹ̀ ń wọṣọ rìn bẹ́ẹ̀ ni wọ́n ti kìrò ńlá ọjọ́ tá a máa jẹ tá a máa mu ni tá a kò máa fi tẹ̀lé sí ọlọ́wọ́n ọba yìí sí ọjọ́ tá a fi yà kọ́ bí ìbámu àlọ́ sọrin àbájọ àbúrò àbúrò ìdẹ máa ń gbọ́dọ̀ máa wí àní kò gbóhùn kẹ bẹ̀rẹ̀ títú ànẹbí kò sí kọ́kọ́ títú kẹ tí ń jẹjú ànẹbí kò sí. ìsínwín ni kéèyàn máa jó kéèyàn máa wá wèrè tó jẹ wèrè gidi lọ́wọ́ ẹni tí ń jó wèrè ni. kódà wọn sọ pé òògùn olóògùn àtàtì alákàtì kò ní sì dáhùn láàrin yẹn kọrin ó ti dáhùn tó sọ wọn ti di àwèrè ẹwọ ẹni tí ń gbórí lókèrè sí wọn mọ yọọ máa mi rí yọọ máa mi jìká yọọ máa tàṣẹ tọ́ba yóò lè máa tàkì sọ̀rọ̀ pé tọ́ba mọ́mọ́ lébi rẹ̀ ó lè rẹ́ni sí wọn tọ́ sáré pé wọ́n fi ẹ̀dá kù sí ẹ̀mọ́gbé alágbájá jáde wọ́n ní àwa ni akákèsì ṣùgbọ́n sẹ́ mọ àdúgbò báyìí lẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ̀ bá níbẹ̀ kí n sinmi lọ́wọ́lọ́wọ́ báyìí o àwọn kẹtẹrẹ yọ lóhùn gbòòrè ni ẹ̀ ń sísìn sáàtù sí ògùn rẹ̀ òkè ìdáhùn torí ìdáhùn máa wà pọ̀ pọ́dún lóde lòún ṣe lọ́wọ́ àlọ́ kí orin mọ́lẹ̀ lóòótọ́ mójósì káyọ̀ kọ́ sí sọ́dún gbogbo ẹ̀yin olókogoro ebi àdìgá mọ̀ káwá mọ̀ sísíléyà yìí ya ni wọ́n máa gbẹ̀rẹ̀ ẹlẹ̀ wọ́n á gbógun kúrò ah, alásìkò sọ̀rọ̀ ẹ̀ka rẹ̀ ti gbogbo àdàmú ẹ̀jẹ̀ ká ka kaba gbogbo ni o sọ yìí ọ̀fẹ́ yìí yóò máa kọ́ lé àti gbogbo nǹkan ẹni yẹn ní sórí burúkú adé ti ń dòkò rẹ̀ sí dáadáa alẹ́rí jẹ́ ti amáragá yágiyági wọ́n máa gbé lóko oríṣiríṣi alùpùpù sálátẹ̀ alùkáwà ní ọ̀dọ̀ ọlọ́run ni ẹni ọba kú sí báyìí ara tó bá wọlé torí bẹ́ẹ̀ ká má fi ọtí ká má fi ọ bàbá ti sánà ẹ má má mú ọ má bàa mójú kódà bí nǹkan bá jẹ́ halal tó bá tún tàṣe jù bẹ́ẹ̀ wàá tún dáná torí ẹ̀sìn wa yìí nínú dáadáa tó wà nù ẹ̀sìn kì í ṣe fi máa ṣe ó ní klọ́ọ̀sì ṣé ìkàmbala tó wà nù ẹ̀sìn kì í ṣe dákẹ́ máa ṣe lọ nírọ̀ ká jẹ ká mu nínú ọdún yìí gẹ́gẹ́ bá a ń sọ bí ìdúgbò àgọ́dọ̀ tàṣe ẹnì kan lọ́kàn fi kúlò wá ṣọ̀rọ̀ bó wọ́n là á tó ṣe ẹ jẹ́ wò ṣùgbọ́n ẹ má tàṣe. e tẹ́lẹ̀ ju o níbi kọ́ máa yàgbẹ́ àbí nǹkan mẹ́wàá padà rọ́lù ọ̀ kọ́sọ́ra fún bàjẹ́ kọ́sọ́ra wọ́n máa ta tẹ́tẹ́ lọ àwọn ọjọ́ òní ní àwọn kéékèèké ní họ́ọ̀lù ó sì súnmọ́ kó tún máa wà báyìí sí àwọn elépè ẹ má jà á pépè ní ọdún ọ̀ àdó ṣe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 وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم ورحمكم الله تعالى